ẹjẹ́ àtúmọ̀ kíra wa kú dédé àkókò yìí bí kíbi tẹ́ bá ń ṣe láǹfààní láti máa gbọ́ mi arélùmọ́ bí owó ọ̀rọ̀ ló tún dé àkàndọ̀rọ̀ Awíkonko ló kọ́ mi àjáwó àrò Awíkonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe well pápápá ni mo wá o mo wá nítorí ọ̀rọ̀ rally ọ̀rọ̀ protest tí ń jà nílẹ̀ rìnrìn nígbà tí wọ́n sọ pé wọ́n fẹ́ wá protest àbí protest kan máa wáyé mo ní ìbéèrè tí mo fẹ́ béèrè o mo dẹ̀ fẹ́ kílẹ̀ Yorùbá ó wà nínú ìfura now àwọn ẹ̀yà Ìgbò wọ́n láwọn ò ní take part nínú protest kankan my question kí ló dé tó jẹ́ pé tí any protest bá fẹ́ wáyé ní Nàìjíríà Èkó lẹ ti máa ń protest ṣé kò ní federal capital ni wá ìtọ́jẹ́lẹ̀ Yorùbá lẹ máa ń fẹ́ wá bàjẹ́ lẹ máa ń fẹ́ wá disturb lẹ máa ń fẹ́ wá pollute lẹ máa ń fẹ́ wá destroy why can't you go directly to Abuja? Abuja is the federal capital territory you can do any protest at Abuja federal capital nu kò tán mẹ́nì kankan so appeal mi fẹ́yìn tẹ́ wà lẹ́kọ̀ọ́ ò ní pé ẹ má gba nonsense láàyè ọmọ yíbò tó bá fẹ́ protest kó lọ sílùú wọn because mò ń gbọ́rọ̀ kan tí òpònú kan sọ láàrin wọn pé àwọn fẹ́ protest o òun dẹ̀ ń sọ fáwọn security agents kan gbọ́ o wọn gbọ́dọ̀ arrest àwọn o then I am now putting it to him my dear brother there shouldn't be any protest in Yoruba land you have a state why will your state be peaceful and Yoruba land won't be peaceful for what if government is doing something that is not that you are not comfortable with you can surely you can equally go to Abuja go and do your protest there go and protest to Bola Tinubu there Lagos state is a state Ibadan is a state capital for your state like Anambra Enugu Abia Imo state So, when you want to express your frustration about any step of government, maybe you are not comfortable with any policy, you can protest. You can protest about the hardship we are all feeling it but at least there must be an understanding between every citizen and the government. ọjọ́ mélòó ńlá tíjọ sàsọyé pọ̀ rí tó fi jẹ́ pé jàngbọ̀n jàngbọ̀n jàngbọ̀n jàngbọ̀n wàhálà wàhálà lábílí pé ó máa sọ problem wa tí ò dẹ̀ sọ̀fọ̀ ẹ̀ rí. so anybody should not protest in Yoruba land sorry o láti wá domi àlàáfíà ilẹ̀ Yorùbá rú àǹtí Yorùbá bá fẹ́ yára wọn lọ́pọlọ ẹ jẹ́ kẹ́nibọ́dì tó bá fẹ́ protest ọgbàlé ẹ̀ lọ́kọ́gbàlú ẹ̀ lọ. tó bá jẹ́mi lè wọ Yorùbá ni ẹ̀tọ́ ẹ̀ ò jáde láti protest kankan because ibo ló fẹ́ direct protest ẹ lọ tó wù Bọ́lá Tinubu is not in Lagos kò sí nǹkan tó kára àbàdàn pẹ̀lú Tinubu ẹ mélòó lẹ́tí protest against governor sí yín Bọ́lá Tinubu lẹ fẹ́ kó wá bá yín tún state yín ṣe àbí allocation táwọn governors yín gbà kí ni wọ́n fi ṣe palliative tí wọ́n gbà láti relieve yín kí ni wọ́n fi ṣe ṣé wọ́n kó fún yín èèyàn mélòó lórí palliative ẹ gbà oúnjẹ tí federal government kó fún wọn tírélà ogógún ṣé wọ́n pín fún yín sọ́dọ̀dọ̀ yín kí làwọn state government yín gangan ṣe lórí aship allocation tí wọ́n ń gbà látàbújá kí ni wọ́n fi ń ṣe internal, generated revenue wọn kí ni wọ́n fi ṣe. ọjọ́ wo lẹ ti ó di sẹ́nẹ̀tọ̀ yín àkántébù house of rep members ń kọ́ ǹjọ́ wo lẹ ti pè wọ́n jókòó tẹ́ ẹ sọ tẹ́ ẹ fẹ́ fún wọn ǹjọ́ wo lẹ ti send text message sí wọn most of you have their numbers. why everything on president can he do it alone tí president bá lè ṣe kò ní ní minister tó bá lè ṣe kò ní ṣèyàn lè gbọmọ asòfin àgbà kò ní ṣèyàn lásọ frep kò ní sí head of parastatals torí pé igi kan kì í ṣe gbó èèyàn kan kì í sọjà president ni kò lè dàlù ṣe a functions fún ẹlẹ́kajẹ̀ka so nílẹ̀ Yorùbá let us have peace ntẹ́mi ń gbìyànjú àti sọ fún ọ náà ni wípé ẹ bá fẹ́ protest ẹ̀tọ́ yín ni láti protest bọ́tẹ́ lọ sí Àbújá. tí yorùbá bá fẹ́ protest ilẹ̀ yorùbá kọjọ́ ọmọ yorùbá nìkan bí yíbò bá fẹ́ protest against gọ́ọ̀mẹ̀ kó lọ ilẹ̀ yíbò haúsá fúlàní kí wọ́n lọ sókè ọya kan lọ protest ńbẹ̀ not in yorùbá land. so kẹ́nìkan máa lu avenue kankan láti disrupt àláfíà ilẹ̀ yorùbá o. n tó ṣẹlẹ̀ lásìkò endsars we don't want it anymore we don't pray for anything such again we want peace in our land. so ẹ bá fẹ́ protest o ẹ fẹ́ ṣe rally o kálukú lọ sí nínú ìlú ẹ̀ tó bá wá wọ ẹ̀yin ará èkó ẹ̀yin ọmọ èkó ẹ lajúlẹ̀ ká máa protest lọ́dọ̀ yín kí ni protest wa base lé lórí mo ti kà á níjẹta àbíjọ́ wo ni mo ṣe program kò sẹ́lẹ̀ tí ò make sense ń but why Yorùbá land alone why tí ẹ̀yà míì máa rúpọ̀ mọ́ wa àwọn wo ni wọ́n jọ jókòó pé wọ́n fẹ́ ṣe protest gan-an àwọn wo ló fẹ́ involve nínú ẹ̀ Sọmọyẹlé Sowore nìkan ní bẹ́ẹ̀ ń lu ni. ẹ̀mélòó láti protest against governors àwọn governor ẹ mọ́ pàjá lọ́bọ̀ fún wa tẹ bá ní motive míì lẹ́yìn protest yín execute ẹ̀ láyé ọ̀tọ̀ ilẹ̀ yorùbá ò ní délé ogun o àlàáfíà là ń fẹ́ nílé wa omi àlàáfíà ìlú tọ́dẹ̀ ti tòrò àfẹ́ kọ́ dàrú àfẹ́ fi pọ̀ lókè kámọ́bà ṣẹ́gun náà sọfìlọ̀ káàbọ̀ nù káàwé ọmọ bàbá àwẹ̀ ńlẹ̀ ibi ń pa wá ìṣẹ́ ń ṣẹ́ wa. gbogbo nǹkan lọ gbogbo nǹkan ló gbówó lérí àrówó rà increase salary kámọ̀ tó wá fìnira kún un. protest ní nàìjíríà kò kí ń kò dání wọ́n ń sọ̀rọ̀ cashless policy wọ́n ń sọ̀rọ̀ pé kò sí cash nígboro àwọn èèyàn ń dáná sun bank does that make any sense? ṣé báǹkì ló ní problem ni àbí central central bank wọ́n ń sẹ̀kò wọ́n ń lẹ̀kò mọ́ báǹkì kí ló kan báǹkì òfin ni wọ́n tẹ̀lé náà ó ká máa protest ká máa ba nǹkan níjẹ́ máa dáná títì máa fọ́ gíláàsì mọ́tò máa kán mírọ̀ máa ṣàwọn èèyàn léṣe máa fọ́ ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù kò gbọ́dọ̀ wáyé ilẹ̀ yorùbá o ọtán lẹ́nu okùnkùn àgbà àkàndọ̀rọ̀ akókò olóko mi bọ́tẹ́ ìrọ̀rùn kó gbà fún mi bí ọ̀tẹ́ ìrọ̀rùn kó má gbà fún ìwọ̀ rómọ̀ ẹ láìkẹ́ fọ́lọ̀ péjì mi lórí facebook awíkóńkó live awíkóńkó live àkàndọ̀rọ̀ awíkóńkó àkàndọ̀rọ̀ awíkóńkó ẹ subscribe sí youtube channel mi authentic yorùbá tv authentic yorùbá tv awíkóńkó tv ẹwà èdè yorùbá tv àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ